kí wọ́n kọ ọ̀rọ̀ rẹ sínú ọ̀rọ̀ Yorùbá ṣé wọ́n pẹ́ mi tí ń ta kọlẹ̀ Yorùbá ni ọ́ ni àbẹ́ tí ń gbé Yorùbá lárugẹ. Bọ́lá Ahmed ti wọlé o. Bọ́lá kejì ó pẹ́ tí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. èmi ò tí ì gbọ́ rí pẹ́nìkan wọlé Nàìjíríà kóòtù wá dáa kó òun gbé kúò bẹ̀ eléyìí àwa lọ́kàn ó sì ti kàn wá o. èmi ò tí ì gbọ́ rí o. ẹ̀ńtágbára ò tí ì dọ́wọ́ rẹ̀ tọ́ màá lò. ee dáadáa ló ṣe sáwọn yíbo ó ṣe dáadáa sí wọn pọ̀ ẹ wọlé tí wọ́n fún alálábà ẹ wọlé tí wọ́n fún aládìí pọ̀ tẹ́ ẹ bá wọ alábà market lẹ́nìí kẹ́ ẹ tó rí yorùbá ẹyọ kan ẹ ti rí ọgọ́rùn-ún yíbo bẹ́ẹ̀ bá dé ládìí pọ̀ kẹ́ ẹ rí yorùbá kan ẹ ti rí ọgọ́rùn-ún ìbò yorùbá tá ẹ rí ń bẹ̀ ń bàràǹdà ni ẹ gbọ́kọ̀ yín síbì ẹ páàkì síbì ẹ ọ̀kọ̀ọ̀kan ló ṣe é ṣàmúyẹ nínú àwọn tí ń bẹ láàrin ọjà tó jẹ́ yorùbá ẹ ibi tẹ́ ẹ páàkì sùn thirty minutes ní o àwọn ọmọ onílẹ̀ ní táwọn ń jẹ́ ń tiẹ̀ nù. o ti gbọ́ kedu ọdún mà ẹyin dọ́tí ẹtì yóò ra fọ ó jókòó ó mú ọ̀ràn níjọ́ tó mú minerals lọ́wọ́ tó lọ ọmọjà wà ń ó lè ṣe pé wíwú láti bí ni ó wà nítorí ọ̀fẹ́ rà lọ ni ó lórí fọ́ọ̀nù ẹ̀mẹ́ka ní ọba ẹnìkan ó pè nínú wọn yóò pé ọgbọ́kadà wàá pàdé wọn ọgbọ́kadà pàdé rẹ̀ ọgbélé e lọ́wọ́ àwọn dá àwọn ìwádìí èèyàn pé èló lọ́wọ́ fẹ́ tà iye báyìí ní mi ní ó yóò bá ní pé ẹja jọ ni èló ni o èló ni gbogbo nǹkan tí wọ́n nù. àwọn akusẹ́ tí Yorùbá ń ṣe ó kusẹ́ tí Tinubu ń ṣe lẹ́kọ̀ọ́ ee bí àbá ṣe ṣe àwọn àwọn eléyìí wọ́n mọ̀ tí lọ́mọ iléègbìmọ̀ asòfin làbújá bíi mélòó àwọn ẹlẹ́yà kejì lọ́dọ̀ wa wọn gbogbo lẹ̀tọ́ dá alájà àti lẹ́kì àwọn wọn wà ń bẹ̀ àjà lẹ́kì ẹ̀ sì rí tí wọ́n bá kàbò tán báyìí níbo yorùbá ọba fúyẹ́ fo gbogbo etí ọ̀sà wọn ti gbabẹ̀ tán yorùbá aníṣẹ́ tá a ṣe lẹ́kọ̀ọ́ bọ́lá ahmed tinubu ó níṣẹ́ tí ó ṣe lẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ kọ́ níjọ́ wọn bá jẹ gómìnà lẹ́kọ̀ọ́ ńlá dáràn níjọ́ tí wọ́n bá jẹ gómìnà lẹ́kọ̀ọ́ ọ̀ràn ni ó bí kí yorùbá lọ jẹ gómìnà ní imo state àbí lanambra <laughs> kò sí olúwa ẹ̀. níbo ló ti campaign tó fi jẹ́ ẹ gbàgbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà èyí tí mò ń ṣe yìí gbangba wálé àmọ́ tí ń sọ wọn sọ fún yín pé ọba ibo tó ń bá ṣọ̀rẹ́ kọ́ ọmọ bá ṣọ̀rẹ́ mọ́ o ń sọ pé ọmọ bá ibo ṣe bísínẹ́sì o ṣùgbọ́n ntọ́lọ̀ ń sọ nu kùránì ni pé fẹ́ràn ọmọnìkejì bí ara rẹ ọlọ́run sọ pé kọ́ fẹ́ràn ọmọnìkejì jura rẹ lọ. bẹ́ẹ̀ bá rí ní ọ́fíìsì àti ẹ bá kọ́ tuntun ń sìn tí yíbò kan báyìí débẹ̀ tó báyìí gbà á nígbà ilé mi ní Yemẹtu ńgbà wọn ní ẹnìkan pò yí bẹ kankan wàá gba good of ẹ ahẹ́n. ọ̀kọ̀ọ̀kan wọn máa múra wọn wá lọ́wọ́ àánú yàrá wọn ẹ̀sìnèdú lọ́wọ́ wọn ìyèrè lọ́wọ́ ṣe abáwọjà tó wìn ní wọn ìwọ fifteen ní àwọn Yorùbá mẹ́ta àwọn ni wọ́n dọ́gbọ́n lé wọn torí orí nígbà fúnra wọn wọ́n tẹ̀ pé eléyìí lé eléyìí ti sú mi lọ́ọ̀bà gbalé tán lẹ́yìn èyí ò tí a bá gbalé tán ntí wọ́n ìgbésẹ̀ tí a máa gbé lórí ẹ̀ ni pé ẹjẹ́ a máa sanwó ọdún mẹ́wàá mẹ́wàá lẹ̀ ọ̀fẹ́ talé rẹ nu o àwọn máa ń pa bísíǹsì ó yé wọn gan ẹjẹ́ a máa sanwó ọdún mẹ́wàá ah, lórí bàbá náà bàtà sí pé ah akúkú ti wọ seventy years family house sì ni ẹjẹ́ agbowó ọdún mẹ́wàá láti wà ní eighty years kó owó tó tó bí ọba rí bí ó ṣe rí kó tó dọdún mẹ́wàá bàbá òun tó gbowó òun lè ti yí kwaná àwọn tó jábẹnu gangan gangan tí wọ́n rí i pé wọ́n jẹ́ kò ṣeé mọ̀ nínú àwọn ẹbí wọ́n fà wọ́n mọ́ra àwọn ti fowó sọ́ọ̀kì wọn ọdún mẹ́wàá pé ẹja ṣúgà bá kínní ni o ẹja ṣúgà bá rẹ̀ ni gbogbo à ń sọ ọdún mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ẹ jẹ́ àrà lówó gidi kí kálukú lọ kọ́lé tẹ́ ẹ bá gbọ́ sítórì báyìí níjọ́ ẹ bá fẹ́ ṣe mítìn báyìí fámílì mítìn èèyàn mẹ́ta ni wọ́n fara mọ́ pé kí wọ́n rà tán ṣúlá ìwọ́ra tiẹ̀ ṣe é máa sọ báhùn ó ṣe é máa sọ báhùn ó ṣe máa sọ pé kinní kankan kan gbà gbogbo ayé bá kọrí ọ̀nà kan àti wọn nìkan yà ọ̀nà míì wọn ò kárí ìṣúlá àlọ́ǹgì ni o <laughs> nígbà tó wọn ò mọ ṣé wọn á wà á ta lé bàbá wa ni ṣé ṣé wọn kọ ọkọ ṣé ó kọ bàbá wa náà ni ọmọ wa wájú rẹ àbí wọn kọ ọkọ míì sí i èmi ọmọ o nítorí bá wọlé ló lè kọ sílé rẹ o. wọ́n tiẹ̀ ṣe máa gbẹ̀yàn lẹ́nu jó báyìí níjọ́ tó lòun fẹ́ dìbò a wà ń déédé Awólọ́wọ̀ ńjọ́ náà nígbà tí ń káàkiri yẹn níjọ́ tí wọ́n fún ní níjọ́ tó gba àsíá tí wọ́n fún láṣíá ẹni ò lè nawọ́ òkè ẹ lọ́wọ́ ń dùn ẹ lápá rẹ̀ ti kán ó tún nawọ́ òkè ó tún dọ̀ràn àbí èwo tó ní gbogbo wàhálà yìí ẹni ẹ̀rí bó ṣe gbà sí àwọn ọwọ́ rẹ̀ ń gbọ̀n ọwọ́ rẹ̀ fẹ́ jábọ́ kìnnìkan fẹ́ jábọ́ lórí àsíá èwo láwàá gbọ́ ń bẹ̀ báyìí ó tún kàńtẹ̀mù bàbá tún ní ẹwọ ọwọ́ mi ọwọ́ mi rè o lókè o ó tún náwó báyìí ó tún nà parí òkè ẹ tún tún sọ mí. ẹ jẹ́ afa yíbò mọ́ra kí yíbò ọ̀ fà wá mọ́ra èmi ò pé ká mọ̀ gba yíbò ṣiṣẹ́ o èmi ò pé ká mọ̀ bá yíbò ṣe o ọkàn wa nù. ọdún mẹ́jọ tí a tá a bá lò tó kù ńbẹ ẹni sọdún mẹ́jọ owó búra fún ọ̀rọ̀ kan fún ọdún mẹ́rin náà ṣùgbọ́n ẹ lọ kọ́lẹ̀ kẹ́ẹ̀kọ́ kọ́ mi sí lábẹ́ ṣé bàbá yìí ṣé bàbá yìí bàbá yìí olódòdó yìí ẹ rí fíìmù wò ẹ rí fíìmù wò ní èjì èèyàn rántí ẹ fẹ́ ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta. omi bá wọnú àgbọn wọ́n wá wá wọ́n wọ́n rí i. orí Yorùbá ti pé orí wa ti pé Èkó ló kù díẹ̀ káàpé sí ẹ wo òdìbò tá ẹ wo lọ́yọ̀ọ́ ẹ wo tí wọ́n dì lẹ́kìtì ẹ wo tí wọ́n dì ẹ tí wọ́n orí Yorùbá ti pé. kódà ń bi tẹ́ ẹ mọ̀ pé orí wọn pé dé wọ́n mẹ́ntì tí tsunami bá dé í máa gbé gbogbo èèyàn lọ ni tsunami eléyìí yóò kó gbogbo èèyàn lọ agbọ́wọ́rìn wọlé agbowórin wọlé jagaban gbogbo wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́gbẹ́ wọn. so ọ̀tọ̀ ni pé tsunami ló fa nǹkan yóò bá mọ nǹkan tí ń ṣe PDP lágbowórin jagaban sì jẹ́ APC. àwọn tí ò ní wọlé ò ní wọlé wọ́n mọ tí wọ́n ń ṣe Yorùbá lọ́gbọ́n jù lórí wọn pé àwọn ìyá wọn. ìyá wa bí ọba yé eyín bẹ́ẹ̀ bá débẹ̀ tí alákọ̀ọ́kọ́ yìí ibi ilẹ̀ dì sí o ẹ sáàmọ̀ gbálẹ̀ tí wọ́n fi ń gbálẹ̀ nù ilé bẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ ẹ bá ń bọ́ bùrẹ́là fún yà ẹ bá ń dọ̀bùrẹ́là léyà lórí ẹ bá ń dọ̀bùrẹ́là léyà lórí kò tí ẹ̀ nídìí bàbá ọkọ mi mo ti mọ̀ mo ti mọ̀. bí ọba wa yé yín ẹka ní ení èjì ẹ̀ta ẹ̀rin ìgbà míì tí a bá kàkàkùkà ní fi máa bọ́ sí orí ìlà láàrin méjì wọ́n bá nọ́lífà rẹ̀ dànù. sáwọn yíbò ọ̀wá gbọ́n ni wọ́n gbọ́n náà ó tẹ́ ẹ bá lọ kàwọ́ ìbò agbowó ìbò tí ẹ dì lágbowó ẹ mọ̀ pé ìbò wà ń bẹ̀ gbogbo mọ́kọ́lá ẹ mọ̀ pé ìbò wà ń bẹ̀ wọ́n dúró tọmọ wọn. dànsáàkì wọn mo tún kí wọn lẹ́ẹ̀kan sí i ẹ mú nínú ìwà ẹ fi ìbò ẹ fi yorùbá ni ológo ní àbátíkù ní ológo. ìyàrá ìjọ níta ní ológo. tẹ̀lé ń bá tayo. ológo. á nàìjíríà wọlé o ti rí nínú ológo. ẹnìkan ṣàsọ̀bádé kan ẹ̀rí tí ẹ̀ pa mí òun gbé kalẹ̀ òun kọ́kọ́ ráṣí àlọ́wọ́ ẹnìkan tí mi legbelegbe lọ́wọ́ rẹ̀ báyìí ẹni tí gbogbo èèyàn ní lọ́kàn gan pé wọ́n dìbò fún ẹni báyìí ni o òun wá ráṣí àkan nígbà ọ̀ya ni ẹ gbà sí àlọ́wọ́ ẹnìkan ni wọ́n á gbé sọ ẹ̀. tókè ọmọ aládìí méjì ni ọkọ̀ bọ́lá lé. ẹ máa tara yín jẹ. wọ́n sọ ṣe wàhálà wàhálà rẹ̀ yọ kódà kọ́ sọ kọ́ káwọ́ òkè pé òun ò kéré ìta mọ́ láyé òní kò lè jìyà tí èyí jáde láyé mọ́. nígbà mo pè àní nílé ayé mi yé mi ò lè sọ. àwa ń Àbújá tiwa olóòtú sọ lọ. láti tẹ mọ́. mo ní wọ́n lọ ẹ wàá já mi lẹ. ẹni tó ṣe é fún èyí. ẹlòmíì yọ bẹ́ sí i bàbá tó rówó lọ́wọ́ ilé yóò tún bẹ́ sí i ẹ bàbá tó rówó lọ́wọ́ ilé ìní èyí jẹ́ kí ẹlòmíì ò níyì láyè ìní èyí jẹ́ kẹlòmíì ò níyì láyè ọmọ tọkọ jàgàbá kínní kan nílẹ̀ haúsá ta ló lè mọ̀ pé Tinubu dà mọ̀ níjọ́ tí ó kọ́kọ́ fojú kan face to face báyìí Tinubu fẹ́ gbé mi lóye because orin yẹn ti wọ fáírà kí Tinubu ó tó rẹ̀ ń tọkọrin. adákan mọ́lá mi tọkọrin nù lọ bá bórí stage ní tó ń kọ. ọ̀sẹ́ni tí ọ̀dá ẹni tó ṣoore fún mọ ẹni tí ọ̀bá dá ọ̀rẹ́ rẹ̀ mọ̀ kò lè mọ̀ tá ẹ̀. ọ̀pọ̀lọ́ ńlẹ̀ tẹ́tẹ́ rẹ̀ ti jẹ́. ẹ máa wo. ìgbèjà tẹ́tẹ́. ẹgbẹ́ sìn ọ̀tọ̀ ọlọ́run èso olóṣèlú. láyé ẹ̀ o. pátì wo lọ́lọ́run wà pátì wo lọ́lọ́run wà. ọkọ̀ bọ́lá ńlẹ̀. tá à wí ni pé gbogbo àwọn ànábì tó kọ́kọ́ káwọn Jésù ò tó dé kí ànábì ọmọ tó dé inú náà ni wọ́n wà bí bẹ́ẹ̀ kọ́. ẹni tó lọ́run kaka ẹ mọ iye ẹgbẹ̀rún ọdún síra wọn táwọn ànábì kọ̀ọ̀kan lò. ni tó ṣe àwọn ọ̀yún tó ti wá kọ́kọ́ jíṣẹ́ inú náà ni wọn lù wọ́n láyà bí. bàtà ò lè ọ̀gá wa ẹ máa ń wọlé. lẹ́jẹ̀ tẹ bàtà lẹ́jẹ̀ tẹ bàtà yọ̀wẹ́ ò lè jẹ́. ọ̀gá ọmọ aládì méjì mi ọkọ̀ bọ́ láyé. àdúgbò àdúgbò àpẹ́ òkú. ìjẹta ọmọlẹ́ni àtẹ̀kọ́ ọmọlẹ́ni yẹn wẹ́lẹ́. ibi tó o bá ń lọ ni kò máa wò wá. mọ wo bí wo bí. wọ́n wá ti rí wàhán mọ́ ọ̀dọ́. so ti gbọ́ báyìí. ọkọ̀ ẹgbẹ́ ọ̀nà. ẹ̀kọ́ kan tí òṣèlú yìí kọ́ wa nìyẹn wípé ká má máa wo bí ká má máa wo bí. kí imú náà kó ọkọ̀ bèbí bọ́lá. ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ ká nífẹ̀ẹ́ ọmọnìkejì bí ara wa ẹ fi àwọn Ìgbò kọ́gbọ́n wọn nífẹ̀ẹ́ ara wọn ẹ fi tí Yorùbá ìbò tí Yorùbá dì lọ́dún ni ẹ fi kọ́gbọ́n ìfẹ́ hàn ń kódà àwọn tí èyí ṣẹgbẹ́ rẹ̀ wọ́n dìbò fún. bẹ̀rẹ̀ wò ó wà déédéé Awólọ́wọ̀ déédéé lẹ́fù táwólọ́wọ̀ ó wà yẹn lòún wà. níjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ ìbò dídì tá a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní dìbò ó wà ń déédéé lẹ́fù tí Awólọ́wọ̀ ó wà sì máa múlò nínú tó fi kọ́ ẹ̀kọ́ ni pé máa dúró lórí àdéhùn àdéhùn tí wọ́n bá ṣàdéhùn fún ọ tó o bá ṣàdéhùn fún yàn máa dúró lórí ẹ̀. àwọn haúsá dúró lórí àdéhùn gbogbo ẹni tí ọ̀pẹ̀rẹ̀ ní láyé. àwọn ẹ̀kọ́ tó kọ́ ń bẹ̀ nu. máa ṣe rere láyé mi máa ṣe rere. nígbà tí ó ń dìbò lọ́wọ́ ó dà ní déédé lẹ́fù tí Awólọ́wọ̀ wà. Awólọ́wọ̀ dìbò ní òjò wọlé o. mo ní dìtẹ̀ lọ́rùn. nígbà tá a wá dìbò yẹn tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kà níjẹta àtijẹrin ó wà ní déédé lẹ́fù tí Abíọ́lá wà. Abíọ́lá dìbò ọwọlé wọn ò fún o. ṣùgbọ́n lẹ́nìí. lóru òní mọ́júmọ́ òní. ń kan nílẹ̀ Yorùbá tó bá wo pósítà tí ń bẹ lórí Facebook mi ó rí fọ́tò Awólọ́wọ̀ Abíọ́lá àti olódò dẹ́mbẹ̀ gbogbo àwọn tí wọ́n jà fẹ́tọ̀ wà nílẹ̀ Yorùbá ni.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 Drive TV. Thank you, Chloe. Drive TV. Driving you around the world.